الله عليه وسلم katuwa bẹ̀rẹ̀ lánàá ní àmà bọ̀sí fún ìgbà ìfúnfún ní àwọn tírin àwọn ọmọ fúra lọ sí ìfúnmu lọ àwọn náà ní kí a máa wọn ló alẹ́ sáré náà ní òwúrọ̀ ọjọ́ òní هنا إتمام الوفاء في سورة الخلفاء الراشدين في عديهم نقا سيرة وسنة النبي صلى الله عليه وسلم فأقعد الله وخلفاء الراشدين àwọn ẹ̀kọ́ wọ̀nyí wà very very important nípa pé nà àwọn ẹ̀kọ́ wọ̀nyí wà very very important torí lè bá máa ètí àwọn ọ̀tá Islam tí wọ́n ti fi Islam nípa àwọn fabricated stories tó máa ń sọ nípa àwọn social media tó bá ń lọ sí islamic school tó uh, bá ń ka ríṣà irs student monkey fẹ́ẹ̀rí wọn ò lè bọ́sí of female mẹ́rin abdalik ìwé tó fi títí rọ́ tẹ́gbẹ̀rù pé àwọn àṣọ àdúgbò yìí ń jà fún ilé ayé ni ó di wa gbogbo eléyìí ni àwọn ẹ̀kọ́ yìí kọ́ wa lẹ́yìn náà fi yọ àìpé fún àwọn ẹni ẹ̀síwájú wa àwọn aṣíwájú wa lókè rírò fìtílẹ̀ báyìí àbá náà níyẹ̀ nígbò àmà báwọn arúgbó fìtílẹ̀ báyìí pàdé níbi ayé wa kò wá sí ọ̀nà àbáyọ àpòjù táwọn náà gbà tí wọ́n fi dáyọ mìíràn àwọn náà gbà ó dúró wa àwọn tí wọ́n rí wọ́n ti mi sí àní ti mi sí ìgbẹ́ ìjọba náà ti máa tó ó dé wa àwọn tí wọ́n bá yọ kùtà báyọ rẹ̀ títí dé lábàbá lábàá

wá tilẹ̀ sí wọn tẹ́lẹ̀ wàhálẹ̀ tilẹ̀ sí wọn ó di wa ìgbéra tó wà very very careful ni kọ́lọ́ ọ̀bẹ sí wọn nígbà kọ́ àmà ṣe rọ́ọ̀bà ìgbàlá tó lè wá tẹ́kù jùlọ ìgbésùlọ̀ kọ́mbẹ̀ wọn á fún ní àwọn schools wákìtìlù jùmẹ̀l lóyún kìíní wákìtìlù jùmẹ̀l ogun rànkúmí kìíní káwọn rànkúmí wọn ìgbà wa sẹ́yìn àìsàn rabi allah anha òun ló gun rànkúmí bí wọn lójú àwọn sọ àwọn sọ bí àwọn sí náà lọ mọ́kàn kan máa ṣá o àwọn kúlẹ̀ ní sáàmù ọ̀rọ̀ àwọn kúlẹ̀ ní sáàmù ṣùgbọ́n àwọn kúlẹ̀ làwọn ẹni àti tó bí wa tó yẹ kó wọ́pọ̀ kó kó ogun ẹni kí ni ogun àràǹkúmi bóòrò ní ìṣẹ̀lẹ̀ أحسن بسم الله الرحمن الرحيم وحسن الجبل أما أمر المؤمنين علي بن أبي طالب رضي الله عنه فإنما فإنه لما بلغه وهو بالمدينة بسر عائشة ma fawa amirin mumini àrí ibn Abi Talib nípa tí ròyìn bá nípa ìgbéra mama wa sí da Aisha fún alìjọba ní ìdínà abúlá alìjọ́ṣe o ilẹ̀ sham ó ti pèsè àwọn sílẹ̀ tẹ̀kùn sí sham ẹni rọ Muawiya dáa wòjó min ahàlùmọ̀dé ní fàkàlẹ́hùn bá pàtàkì àwọn ìgbẹ́ ńlá wọn gbajúmọ̀ nínú madina wọ́n gbá ìpé iná ákàrà ábìlá amur láyé sí ìlà bí masu ha bí i awwalahu al'amari yìí sáré rẹ̀ kò lè wúlò kò lè yanjú àti fún àkọ́kọ́ sí kí ní lè wí nìyẹn al'amari yìí o a lójú tó ẹ̀ àti ní àwọn alákọ̀ọ́kọ́ sí lójú tó fara wọn láti gbé ọjọ́ alámari sí yansurullahi yansurukum nígbà mọ̀bílẹ̀ ẹwà náà lọ́wọ́ ọlọ́rọ̀ yìí náà lọ́wọ́ ìṣúlẹ̀ ẹ̀dọ́kùnmọ́ amúrakùnmọ́ alámọ̀rí ní ọlọ́rọ̀ yìí tó ṣe always gbogbo gbogbo bí o fẹ̀yìn náà bá tẹ́lẹ̀ tí ìlú tó tó kéré yìí tí lè rí ti báyìí ó di wa kò sí tó ń fi fi ilé tí lè ṣe gbé nǹkan ìṣòro lára fi ní àìsòrò kù kí màá rẹ̀ fi náà lọ́wọ́ ó di wa ẹ̀ màá rẹ̀ fi náà lọ́wọ́ ní fáwọn àwọn yẹn fáwọn fáwọn kan òun sẹ́ẹ̀lì ẹ̀yẹra yìí wò ọ̀gá kí mo sì ti báyìí kí mo fi òun bẹ́ẹ̀ tó báyìí kí mo sì ti láàmì báyìí mi ní ọdún mọ́tò ẹ̀kọ́ ara yín kíkẹ́ ọdún tí wọ́n táyà sí ní pẹ̀lú ẹ̀ kára rẹ̀ nígbà tó bọ̀rọ̀ kàtó bọ̀rọ̀ di ìlú àánú ní sọ́bà wọn sàádà wọn lọ sí ìjọ nǹkan sí à ní ká ìfúrò ó ní lọ wà ní ibi ìnàlá àmà àmú tẹ́kọ̀yìn ẹ̀rọ àmà ìkọlọ́ ọba bá mi o màáyé ọlọ́ọ̀ba màáyé ọlọ́ọ̀ba yóò kọ́ra ònìkan ọlọ́ọ̀ba ni báwo ká kìsìlú àwọn ẹgbẹ́ tó bẹ́ẹ̀ gbà mùsùlùmí làwa bá ń hurú gbàtọ́wọ̀n náà wù tí wọ́n mutí táwọn china mutí tí wọ́n ti dìná china ti dìná ọlọ́wọ́ ayọ̀ ìrànlọ́wọ́ rẹ̀ kúrò kò ní ti kẹ́rì kan ní máa ń tí wàá ti kí ni tí wàá fi lẹ́tọ̀ọ́ lágbára yìí bẹ́ẹ̀ ni wọ́n ti gbára yóò fi gbára wọn ojúkun ẹlòpọ̀ ìdókòwò ojúkun ìké yín àwọn ìgbésẹ̀ àwọn nǹkan ọjà yín ìtútù wọn kò sí ìpè wíìn àti pẹ̀lú ìpa ọ̀rọ̀ ọ̀bà ìgbàjẹ́ ní máa ń ṣe mọ́ba wọn ṣe o lọ́sọ̀ kó bẹ́yà àwọn tí ó mìíní ọlọ́run àlọ́wọ́ láti fi pa ọ̀rọ̀ ọ̀bà àwọn ará Iran wọ́n èkìwò wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ́kọ̀ lọ́wọ́ tàbí kó kọ́ bí àwọn obìnrin sí wọn kó bí àwọn obìnrin sí wọn kí wọ́n máa rí wọn. àwọn tó bẹ̀rẹ̀ sí kó wọ àwọn obìnrin yẹn wò kó gbú ọtí kalẹ̀ ní àwọn dọ́kítà gbogbo dọ́kítà ìlú nígbà tí ayé ayé sáàdì wọn kó ẹ̀rẹ́ akẹ́kọ̀ọ́ sínú sí wọn. wọ́n ti gbà tẹ́rẹ́ wọ́n ti lọ sáàpù wọn tí mo ti. سيدنا سعد بن ابي وقاص رضي الله عنه قال له يوم يقول لك ملك ملك ليه صعبين كلام كده صعبين امم الله اكبر ادي قبيله ما يجي جاي ابو دجنا سيدنا علي سيدنا سيدنا سعد بن ابي وقاص راس ملك شنو قال له ليه ما بيرو بو تمام ابو قعقاع wọn lójú tí wọn ti gbọ́ táwọn táwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ sí gbọ́ ọmọ sùkó ọmọ sùkó kúkà òun bá sẹ́ra wọn ti burúkú tó mú olókùn tó báyìí àwọn èèyàn olówó wà lójú ogun yìí ni wọ́n ń gbalada yìí wọ́n wà tí wọ́n sùn láti di ẹ̀sìn yìí ẹni àṣáàdù rẹ̀ ní ìṣáàdù gan àbí ìròjú ogun yẹn ní ìpalà lẹ́sẹ̀ oṣù ti ṣe lẹ́sẹ̀ olókùn tó lójú ogun yẹn wọ́n wà lórí òkè kí wọ́n kún lẹ́yìn ẹ̀sìn tí wá wà nínú bíkọ́sọ sẹ́yìn àbújá sẹ́yìn tó wá sẹ̀rẹ̀ alma ìyàwó sẹ́yìn àbí ọkọ̀ àbí sẹ́yìn kábí àbí ọkọ̀ àbí kábí àbí ọkọ̀ àbí ọkọ̀ àbí ọkọ̀ máa ń gbọ́ ẹkún rẹ̀ balibá máa ń gbọ́ ẹkún rẹ̀ àwọn ọkọ̀ ń sùn bẹ̀rẹ̀ àbí àlù balibá ìfọ̀nkú kí a kò kí a kò lè kóun lọ sójú ogun yìí lọ́sọ̀ máa fi sójú ogun yìí ọlọ́run wọlá ikú kúkú ṣẹ́yìlì lọ́wọ́ fún ẹ̀sìn fún ìṣẹ̀jẹ̀ bí òun. obìnrin náà tó obìnrin wọlé ẹkún àgbóná bí ayé ti kúbi ó ti mú ọwọ́ kan rẹ̀ ó ti ó ti túbẹ̀ lọ. wọ́n ló kó nǹkan méjì lóṣù fún un wọ́n lè kí ni ilé ẹ̀sìn ẹ̀yọ́ ọkọ rẹ̀ ikú kó òjò. wọ́n lè dàpọ̀ gbé ẹ̀sìn lọ sójú ogun. ọ̀gbẹ́ ẹ̀kọ́ àlójú ogun ló wà ní ojú ọjọ́ àyè ẹ̀kọ́ ní ìgbàkùnlẹ̀kùn púpọ̀ ọ̀kan ní ìdá ọkọ rẹ̀ púpọ̀ ayọ̀ púpọ̀ ní ọba fún nígbà wọ́n sọ́wọ́ sọ́rọ̀ fútbọ̀l láti ń tọ́lá ti lọ ìdí tó kọ́ àf ìtútù five first time ló fi five minutes ìtútù tó kọ́ àf lórí fóònù fifty minutes ó di lọ́dún ìpàdé láti fọlọ́ba lọ́dún ìmọ̀ sọ̀rọ̀. ìtura lo àfọ̀rí ètùtù bẹ́ ẹ̀rọ adarí sí máa ìtura lóbi fifteen minutes ó fifteen minutes wọ́n á mú ẹni kẹ̀kẹ́ àti reserve bridge wọ́n á mú wọlé ẹbí ó ti ìtìmọ́rí o bẹ́ẹ̀ ti pé kábíyèsí ń wọlé o àgbà ilé ẹ̀kọ́ ni ṣẹlẹ̀ sí bí wọ́n ti ń gbé ẹ̀mọ́ ní ìgbà olùsọ́nà ẹgbẹ̀rún wọn ni pé láti ẹ̀kú lóògùn yìí ó di olùsọ́nà ẹ̀kú òkú lóògùn ló balọ̀ lóògùn báyìí lóògùn ẹ̀kú yìí ọwọ́ náà wọ́n ti bójú ẹ̀kú lẹ́ka wọn ìsàlẹ̀ ló pé ìjọba wọn bí ojú sẹ́lẹ̀ ìjọba nìkan ó ní kò fún ọ́nì tí ẹbí wọ́n ti wọ́n wà ọkùnrin sẹ́lẹ̀ ni ẹ̀ka sáà ni wọn ò ká ká lé yìí tó gbójú ogun tí yìí báyìí tó wà lókè yẹn tó kárẹ́ lè tó gbójú ogun tí yìí ẹsìn ẹsìn yìí yìí ẹsìn yìí ọ̀pọ̀ ẹ̀ nígbà nù ìyá rẹ̀ ní plé tí a ń pa àwọn gbogbo báyìí yóò bá bá wọn kalẹ̀ ni lórí bí wọn ti parí sùn lórí àwọn àwọn kìfẹ́ yẹn ọgbẹ́ kùtìlá rọ́sọ́m kùtìlá rọ́sọ́m ọba àdán wọ́n ti ta rọ́sọ́m ọ̀ọ́gbù ti fọ́nù ọgbù ti fọ́nù ẹgbẹ́ àbùkù ìjìnlẹ̀ bùkù kọ́lá kẹ́kẹ́ àmì ìgbẹ̀lẹ̀ tó ẹ̀kẹ́ ìgbẹ̀lẹ̀ tó àbẹ̀lẹ̀ lọ́kà sílẹ̀ nù ìjọ ìkéyìn kọ́ ọ wá lọ nínú yáàdì wọ́n fẹ́ sìn ní pírísù ó dá àbúdájà ní ibi tí kíkọ́ náà tí wọ́n ń bí lọ àwọn sàábà yóò ti pé a ní sọ̀ tó àwọn gbogbo tí gbogbo tí yẹ àwọn náà máa o tó bí ẹ̀ àwọn náà máa o bá sí ìyàwó rẹ̀ wá rí kí rọ́pò ní ìṣẹ̀lẹ̀ yìí ó sì yẹ kí ní tó ní kí ní kí ní ara ọ̀ ni mo ti kọ́ àbúrò ìgbà ìwà sínú àtàdùwà pé àbúrò ìgbà wọn ni tàbí òfin pò ní mo ti máa ìgbà yìí ni ó ti mọ́ wa láàrin bẹ́ẹ̀ ìgbà ìlú yà láti máa ti àárọ̀ wa ọ̀sán wa wọ́n yẹn lọ́dọ̀ rẹ̀ ó di ó ní kápọ̀ nínú tí wọ́n ó lè tàbí òfin sínú àtàdùwà láti mo ní mo ti máa ìgbà tó ti kò láyé ó ní ọlọ́run kọ́ máa kẹ́ kó máa gẹ̀ they are great ṣe nam ya wọ́n min fọ́jọ́ ma'un nas ṣin na abdulsi bali ba pé wọ́n suru bayan suru kum ọlọ́lọ́wọ́lọ́wọ́ yìí lọ ìṣúlẹ̀ amúrakọ̀kún amúrakọ̀kún lọ́pàá ìṣẹ́lá mari yìí ṣe an tọ́jọ́ ma'un nas àwọn yàmọ́ bìbì pẹ̀lú ẹ̀ wọ́sọ́kùlá àkàrùn àwọn kakáì ara wọn gbé ara wọn gbé وخرج من المدينة وهو يريد أن يلقى زبير وطرحة طبعا يصل بسرعة يدخل مدينة في علي يدخل مدينة سلام سبعة سير يقول مشاركهم باسمنا زبير وأسلنا طرحة أما يتعيي مدينة نواو سيدنا زبير ونحن جنة قوم أوانك أو سطلع أو أنواع سيدنا علي أبعد أبي بره مثل كتوى البصرة بدون وصلت على مدينة سعد بن حمي أنيس يجب أدي يعمير مدينة لنا سعد بن أنيس فلما وصل رغبة أتى وخبر سبقهم مسلم زبير يسمي ربطة يجبروا يكي وسيد زبير وطلع وسيد زبير أسرع فأقام بها لبعض دون الرغبة أرسل محمد بن بكر ومحمد بن جعفر يستشيران الناس كما إن محمد ما بكر أكي محمد ما جعفر هو الجامعة هو هو قدامه هو ينصره هو جاي كمان ما كتابا إلى أهل الكوفة هذه سورته بايا كلها تفلوها بمرا كوفة wọ́n jẹ́ wọ́n kọ́ kún kàtín ìyẹn bá yẹ sọ́kọ̀ wa èyí fẹ́ pọ́tù wa wọ́n wà gbígbé ṣe ní àìsàn láti lọ sí bísọ́ra ó gbé wa so àwọn asọ́kọ̀ ọ̀dọ̀ sáwọn ará kún kà fún ìgbà wọn lẹ́tà yẹn ti sọ̀rọ̀ ní alùpùpù pé ní àkókò ala amsuar ẹ̀yin ará kúkọ lẹ́tà lórí àwọn àlúgbò kù wọ́n sáà tún ilé ikùn lẹ́mọ̀ àdàsá باطلوا يمين ليه بلا من تبليه فكونوا لدين الله أنصارا أعوانا واجل كونه كانوا هو لنا في نورا فانهدوا إلينا إجيوا الإسلام نريد آفين كمين نورا يجيكي إسلاح أداتي الأنواع حسيسي الأنزاء آفين كمين جوالة تعود عاد أمة إخوانا كالأمة يتقل خير كل قاعد ما يرجع من تعود عالي أم جني إخوانا أم ينجد حالي سفان وتوي وكذا فينا ولا كذا خذ يوا هو بقبعة وسجان في الفتري من رأي أبي موسى الأشعري أمير الكوفة قعود الناس عن آب فتنة ضمن وقف أصلي سيدنا أبو موسى العشعري انتوا ابن كيساي على عمري ما تحسيش sani abu musa lásàrí ẹ̀ sáà kàrí ìgbọ́dún ní musa ẹ̀rí ìjọba ní rẹ̀ ẹ́ musa ẹ̀rí ọdún ní ọ̀dọ́ omi àgbọ̀rọ̀bà musa ẹ̀rí oníṣẹ́ ìjẹ́lẹ̀ ẹ̀ẹ́dọ́lù musa ẹ̀rí ẹ́ sáà kàmírù tí ọgbọ́n ẹ̀rí jẹ́ inna lillahi wa inna ilayhi raji'un sábàbà tv àfihàn kùránì àfihàn kùránì ó wà náà fún kùránì kéjìmá tálíbì gẹ́gẹ́ lọ fún ìrìnsẹ̀ níbi gẹ́gẹ́ máa tí a ah, ọlọ́gbọ́n àfáà ní ohun kùránì àti abu musa ní ọ̀dálẹ̀ yìí mà lọ́sọ̀rọ̀ lálẹ́ oníyàrá sọ̀rọ̀ wá nígbà ìdámọ̀ lọ́sọ̀rọ̀ lálẹ́ ní tìláwà ní mọ̀lá tí ìwà mọ̀lá tí ìtìláwà rẹ̀ wà ní alálẹ̀ mọ̀ wà lẹ́kùnlé rẹ̀ tí mọ̀ ń bú tìláwà ní mọ̀lá tí ilé rẹ̀ yóò gbogbo bú tìláwà rẹ̀ ìfọ̀kọ̀wò tí tẹ́mi nà dáná rẹ̀ dáàwò níbi ni ọlọ́run fún nínú àwọn tí a nú ẹnu àníbi dáàlù náà fún wa ọ Abu Musa wọn ni yá Rasulullah wọn láàyè nìkan wà lẹ́kùnlé rẹ̀ ìbálòhùn báyìí ìbálòhùn báyìí ìbálòhùn báyìí قولي أخواني بسم الله الرحمن الرحيم وكان من رأي أبي موسى العشعري أمير كوفة أنت أمير كوفة منا أبو موسى العشعري لا يمكن أن يكون قود الناس عن عادي فكرة كما تحري كما صدقوا هذا تحري ما سألوا أهل كوفة عن الخروج إلى علي وقتال معه ما كان على كوفة عبا وقوة sẹ́dínà alìlú kí wọ́n yàn wáyé ẹ̀kọ́ pẹ̀lú òun ẹ̀rọ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀dà pẹ̀lú rẹ̀ ẹ̀rọ ìdímà homa amúra ní alkókò tó ti di àfẹ́rà bọ̀kọ̀rọ̀ ní ti ti di jùnìyà alámàrí alámàrí méjì kí ẹ̀jẹ̀ kò ní alámàrí àásìrà kọ́ sí ẹ̀kọ́ bẹ̀ ní ìdílé alámàrí ayé ṣe ọ̀yà kí ẹ máa gbìyànjú gbìyànjú fún alámàrí ayé àmọ́ lẹ́yìn alámàrí ẹ̀fìdí náà ó ní ẹgbẹ́ ẹgbẹ́ kò nípa alámàrí áfíríkà láti ṣe orí ayé lè dìde àbúmọ̀tò gbogbo ni ìyá kan tó máa ibnu abubakar ibnu jafar ahad lọ́rọ̀ gọ́gbọ̀n àwọn ará kúfà yìí àwọn muhammad bin abubakar àti muhammad bin jafar yìí ní ẹgbẹ́ ìfẹ́ pẹ̀lú wọn tó orí ìfúnpá kankan láti kúfà gọ́gbọ̀n fi رمى بالنسبة لأبي موسى هو عمل بنو أبي موسى جوه فقالهما والله بيات عثمان في عنقي قل والله بيات مسجدنا عثمان اسلام إن بيات عثمان في عنقي والله بيات عثمان وقع اسلام وعنق صاحبكما ẹ̀wà lọ́rùn àwọn ẹ̀yìn àwọn èèyàn méjèèjì àti ọmọ wa sẹ́yìn àìsàn àti ìlú àlù ní ẹgbẹ́ àti bẹ́ẹ̀rù àti kọ́là àmì ọ̀pọ̀ lọ́rùn wọn فإن لم يكن جد من قتال فلا نقاتل أحد حتى نشبع من قتلك عثمان أو سقال وقعد السؤال غدا أعني من ذلك أموت وقتلنا عثمان هذه يوم أموت وقتلنا عثمان ó sì fún wọn bí ìwọ yẹn náà àbáta yóò yìí ó yìí nígbà ó náà lè yí nìyí kí ẹ gbàgbọ́ tó ti ní tí wọ́n ti àwọn yẹn fún lọ́dẹ àwọn yẹn ó sì yé wa. فرجع إلى عدي بن حبر بذي وبعدين يدك مثل ذي قار مالك ابن عارف الأكثر عبد الله ابن عباس رضي الله عنهما وطوى كنوة سورة ما إقامي أما مالك وما عارف الأكثر عبد الله بن عباس ابن عبد الله بن عباس ابن بلام إليه لما قدم كوفة لما أبو موسى وكان عليه أن ينسل من آلها وما بدي كفا موسى ولا ابن ولا ما باصل كل قوي قوي تفضعون فكان وخطب الناس إنه ما سواد بالله واشي خد قوي باي قال عن عمد الله وعثنا عليه قال كلمة الدكتور يا أيها الناس جنينية إن أصحاب الذي في الذين سبعوه كلام بالله ورسوله مما لم يصحبه àwọn sàbí ẹni sẹlẹm wọn bí ẹ bá nàbí ló gbà wọn mọ lọ́wọ́ àtúntí tó gbogbo àti ọba àdùkà lọ àwọn sàbí ẹni sẹlẹm wọn bá nàbí ló gbà wọn mọ lọ́wọ́ àtàánú kìíní oní àlàmì bìláyì wọ̀rọ̀ sólù mímú àlàmì sàhébù wọn mọ lọ́wọ́ àtúntí tó gbogbo àti ọba àdùkà lọ. ní ilẹ̀ fi wà bí sọ fáwọn èèyàn yín pé always àwọn ọ̀gá wa tí wọ́n mú nǹkan ìsìn jù wá lọ ní àwọn sẹ́lẹ̀ mẹ́sìlẹ̀ ẹnì kan ò lè jump alátẹ̀yìn kó wá gbọ́ ìsìn àbí jù wọn lọ. ní abẹ́ tv àwọn wọ̀nyí ni wọ́n mọ Islam jù wá ó ń táwọn bá ṣe olóògbé máa ń àlẹ́ yìí kí ni wàá sáàbì ẹnì kan ò lè jump láti jù kan kó wá mọ Islam jù àwọn lọ lóògùn tó tí ọ̀gá wọn lọ bá gbogbo ọkọ̀ bá ọkọ̀ wọn tó kàrí ní sílẹ̀ ọdún the best car and the travel and the best feeling ó ní èyí kò sí ọkọ̀ tó kọ́ tó kàrí ní sílẹ̀ ọdún bá sọ̀rọ̀ yìí wọ́n lọ́ba. Àgùnmùsọ̀ tó bá wọn sáré pé yá ayúwa náà sùn حين إن أصحاب رسول الله صلى الله عليه وسلم أصحاب النبي صلى الله عليه وسلم انسحبوه او سبب الكل اعلم بالله اني لم تحب بيضه اعلم امدى لك من الكتبين ودي بعد برسول العربي هنا ممن لم يصاحب بيضه لان لكم علينا لهم لكم علينا لحق والله جمال اني ان يكتبوا بيضه انا لسي بطورة وانا مواد اليكم نصيحة مواد نصيحة نصيحة نصيحة نصيحة نصيحة نصيحة نصيحة من المناسبين كان الرأي ان لا تستحقوا بسلطان الله ما مراسل اسمه كي ما مراسل رسول صلى الله عليه وسلم ان لا تتكرؤوا على الله ان مراد يقول والله وان تأخذوا من من من من تأخذوا عليكم المدينة ردوهم إليها حتى يتميوا لينا مفكا ولا مريم أو تلك المدينة يوقع في المدينة قولت ولا مريم وشيء كنت كل مقرر فأم أعلم بما يسكت له كما نوم من كيس الحاج أرى مدينة شما واقع وعي أنوم من كداج كما قولت ولا مريم وشيء كان كيف يعول فوجا يكنوها قد من تسلو له dáàmà wọ́n sì mẹ́jọ́ pé ẹni tó wà sí ìgbàjú wa máàlù ìfìdíà máà àfòsílẹ̀ yìí ọdún sí ìfìdílẹ̀ ni kò gbọ́rọ̀ láàyè ọdún tó bá wọ́n yíyà lọ́rọ̀ fìdílẹ̀ yìí kí á lè láti fi ìyàbí ní àwọn aláṣọpọ̀ ọdún rí ìrújú máà yà ní adìsí ni adìsí ni ọgbọ́rọ̀ ni ìyàlámì tó wọn lè ìfìdílẹ̀ yìí الله وهذه تجد في السماع قاعد فاتصل الول دي النائم فيها خير من البتل اقبال اقبال بالسوريا من العمى يتدعتي كل رجل تدوك الجيبه انت تجد الجيبه كل رجل تدوك الجيبه كل رجل تدوك الجيبه كان خير من قاعد ẹjọ́ ti jí ìgboro tó kọ́ sí ìdílé lórí ibùsùn ẹ̀ mo ọ̀rọ̀ àgbẹ̀ ẹ̀ lórí ibi tó lọ láti fi ìdílé ẹ̀ ti ìdílé màmá àmàrí lọ wọ́n lọ káàìm ní ọ̀yẹ̀rọ̀ mi nà ní ọ̀rọ̀ káàìm mo ọ̀rọ̀ àmàrí ẹ̀ ti lórí ibi tó kọ́ òun ti fi ìdílé àmàrí lọ wọ́n lọ káàìm ọ̀yẹ̀rọ̀ mi rákìm ọ̀rọ̀ dúró ìmúvù ọ̀rọ̀ dúró ìmúvù والراكب خير من الساعي ẹgbàgbù ìfẹ́mùf ìfẹ́mù ogun yìí ẹni tí ó tún tún tí ó ti múlò ọkùnlórí jùlọ fọkúnnú jẹfúnmá ń jẹrọ sí ní haram ẹwà jẹkan nú àwọn arákùnkì lárúbáwá lánàá lárúbáwá amadu soyo ọkọ nǹkan jẹyìn lọ́wọ́ ẹni tí mà ló wọn sọlọ asìtìnà ẹgbọn ọkọtọ ọwọsílà ẹjẹ jáwọn okùn fẹ́sì fara kan tí ó fi lọ wọ́n á wọ́n lò lò ẹ wá rìn tí ó lò fún lọ́wọ́ ẹ ti sọ̀rọ̀ sí fún ìdámọ́ra ìlú tọ́jọ́ láyé fún hàmì àná nígbà pé wọ́n yàn jẹ́ tí alámọ̀rí yóò fi yanjú alámọ̀rí yóò fi lójútù nígbà àmì fìtìnà tí fìtìnà fi kẹ́lẹ̀ ilé ìyá àbúkú tẹ̀sán fáwọn èèyàn rẹ̀ ẹ̀ adó àmì tó bai ga ka to ji ka burun be subhanaka allahumma subhanaka to daga amma ne bi abwarana ابن عباس أكثر إلى علي بخبر ابن عباس أكثر كان سيدنا علي بن حوالي لو كان بيتكون دول بيتكون يو ودي عرف لا عشان يجادوا قالوا تو رجع بيه صلى الله على نبينا الكريم صلى الله على نبينا الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته فتنة فتنة وعليكم السلام بالله Ruben, Alicia. kọ̀dìsíà ní òkè kọ̀dìsíà gbogbo àwọn mùsùlùmí kọ̀ọ̀lá àwọn ará Iran ti gé egbò ìyẹrẹ Iran tí Iran lòkè láì kí ìlú lọ́kàtọ́ ayé ń gbọ́dọ̀ lọ́kàtọ́ mọ́ ó di eyín náà. Ìyá hmm débi pé àfáà ni wọ́n ti lè wọ́n náà kọ́ ọ̀rẹ́ lọ́dún bíi àfáà làwọn ẹ̀lọ́dún bíi tún àfáà kò dé akẹ́ni fún máa bọ̀ fún ibi fún ìta àbí mẹ́rin níbi wa àbí ìgbọ́n bí wọ́n yẹn ti gbọ́ ẹ̀nà sáà bínú dáfà lọ́nà ọ̀rá màdínà ó máa lọ sígun kẹrẹ àbẹ̀lẹ̀ kọ̀rẹ́ ìgbà ọ́sílẹ̀kì wọ́n á gbígun ẹ̀sìn àbẹ́yẹ wa ni kó mú ìlà sẹ̀yí dìkù ìjọ lè pàdé àtiwájú yín kó mú ìlà sẹ̀yí dìkù ìjọ lè pàdé àtiwájú yín láti fi kó mú ìpè yìí dìkù ìdì fún àtiwájú yín wọ́n á dìbò lè ẹni tó gbé jù ẹgbẹ́ tó máa gbé àkókò ẹ̀fẹ̀ ẹgbẹ́ tó máa náà ní àbí ìfẹ́ tó ní tó eléyìí ló mú àwọn èèyàn dìde láti lọ bí ẹni náà sáà bí náà ní láti kalẹ̀ lórí ìṣìyàn ó ti yé wa Allahu ta'ala alam àdéjọba sọ báyìí nínú àdéjọba sọ báyìí ti wáyé pé gbogbo ẹgbẹ́ àwọn bá fún mi tí bá ń sí káwọn èèyàn dìbò fún un ní tí báyìí ti dìbò sínú ìgbẹ́nà àbídá ọ̀gbọ́n àbí tiwa ní Muawiya radiyallahu nínú àwọn tó jọba tó gba mímu mi tó jọba ni wọ́n wọlé jẹ́ kọ́ wá bá bìlá ìbínú bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ zan sọ̀rọ̀ yìí àti ẹnìkan ìrántí ń pọ̀ yìí bá wọlé àtàwọn méjì wọ́n wá dìde nínú àbílá ìwájú kù nínú màáwí àbúrò ìkàlá tó ń kó ẹ̀kọ́ ni nígbọ́ pàṣẹ báyìí pé ẹnìkan ní tí ìyẹn máa dìbò tí ń tíjà ìfébè sínú náà nù ẹgbẹ́ làbí ó dìde wọ́n di yé wa ó rí